kọlà mi mú. àwa ti mọ̀ a ti mọ̀. ọba kọlà mi mú. pé òfófó ojúmọ́ rẹ̀ ọba kọlà mi mú. máa ṣe lọ. ọba kọlà mi ọba kọlà mi mú. òfófó ojúmọ́ ọba kọlà ǹjẹ́ ti gbọ́ kí ni nǹkan tá a rí gbọ́ gọ́gọ́gọ́ jẹ́ ká rí gbọ́. ọ̀kẹ́ ohun tí ó ṣẹlẹ̀ gangan òun náà ni wípé hmm, gbogbo ọlọ́mọ wípé gbajúgbajà òṣèré Ìyábọ̀ Òjó first praise now gbogbo ọ̀rọ̀ mọ̀ wípé ọmọ Ìyábọ̀ Òjó it's pricey ó ṣẹ̀ṣẹ̀ ọjọ́ ìbí eh, eighteen years wọn. ọmọ yìí dẹ̀ dá ó jọ ìyá ìbàjẹ́. ọmọ yìí beautiful ló rẹwà ah, ah. lóbìnrin lóòótọ́ ah, ẹ wo limousine gan nìyẹn lọ gbé kí ló ṣe surprise birthday fún wípé ọmọ mi kò yí sí kéèyàn bímọ ọkọ ọmọ yẹn wá pé eighteen years àmọ́ bí tí òfófó yẹn wá wà Àtàbàtúbú òun náà ni wípé a rí lórí ẹ̀rọ ayélujára wípé ọmọ jáde láti sọ fún màmá ẹ̀ wípé mommy I am sorry mo bá kà síwájú mo ní nígbà ah, wo la ṣiṣẹ́ bẹ́ẹ̀ dé kí ló tún mú kí ló fa ẹ̀bẹ̀ sọ́ọ̀rì dé kí ló fa ẹ̀bẹ̀ àtàbàtúbú àṣọmọgán kan ọmọ ọmọ yẹn náà ó ṣe díẹ̀ ó ṣe díẹ̀. ṣé gbogbo wọn tí ojú èèyàn bá rí lẹ́nu sọ olórí ọmọ yìí láwọn boys tó gapá o. irọ́ ohun tí mo rí lórí ẹ̀rọ ayélujára òun ni wípé ọmọ ní mọ́mí I'm sorry mi ò ní ṣerú ẹ̀ mọ́ ẹ má bínú sí mi ẹ̀yin náà wá bèrè lọ́wọ́ pé olórí ṣáàwò kí ni nǹkan tó ṣe ń sọ pé kí mọ́mí ẹ̀ má bínú òun ni wípé ọmọ ìwò wípé a ah, bóyá at eighteen òun àtàwọn ọ̀rẹ́ wọn lọ sí ilé ijó ilé ijó kan lásán kọ́ ni wọ́n lọ àwọn ilé ijó ibi tí obìnrin ti máa ń wà ní ìhòhò ah eléyìí burú jáì ẹ̀yin náà fọwọ́ bu ẹnu ẹ mọ̀ hmm? ọmọ ẹ sì kéré ọmọdé sì ni. ọmọ ìlú mọ̀ká ọmọ ọmọ ọdún méjìdínlógún. ọmọ ìlú mọ̀ká àwọn gbọ́dọ̀ máa bárù àwọn ọmọ bẹ́ẹ̀ níbi nínú eh. àwọn nǹkan báyìí ẹ ti understand hmm. ọ̀rọ̀ mi ò yé yín àmọ́ mo wá ń láì kíkọ́ tọmọ yẹn ṣe ó ní mọ́mì irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ sí wọn mọ́ ẹ tiẹ̀ ní gbúrú ẹ̀ òun ò ní rìn níbẹ̀ bẹ́ẹ̀ dépò dépò pé òun máa tẹ̀ súnmọ́ bí tí wọ́n ti ń ṣe. tó bá wá ṣe tíyà ọba mú nǹkan. irọ́ kò tiẹ̀ lè ṣe torí pé kìnìún ìrí tí mo rí ọmọ náà ọmọ alálùbáríkà ọmọ tó ń gbọ́ràn náà wọ́n tó fi ń gbàdúrà fọmọ ni. ṣé nígbà tí wọ́n ń kà yẹn o ò lérò pé ó yẹ kó o pé kó o bí léèrè pé kí nìkan tó rò débẹ̀ gan ṣó ti ń láàlá ẹ̀ ni àbó kamọ́ya ẹ̀ lọ́wọ́ nítorí pé wọ́n ní òwú tíyà gbọ̀n

ra. it's pricey. it's pricey. it's pricey. Eh? eh? it's pricey. ẹ eh, ò ń gbọ́jà rẹ ọmọ dáadáa ayé ò ní bàjẹ́ wo wàá dàgbà wàá jùyà ẹ lọ wàá ṣorí rẹ tó pọ̀ láyé ẹ kí mi bẹ́ẹ̀ sọ ah. láyé ẹ má ṣerú ẹ mọ́ ṣùgbọ́n adáríjì ẹ ọmọ dáadáa wàá ṣorí báwo ti ń ṣe jẹ́ àjọ ọkọ̀ kejì tí wọ́n tún ní fún yín náà ní ah, àmì tó pè wọ́n sí tí wọ́n ń tan ń taná wọ́n wọ́n taná sọ́bẹ̀ wá sórí iṣu wọn ò ní jẹ́ ń gbádùn wọ́n ń dá sí ẹ má gbàgbé wọn pé gbajúgbajà òṣèré ní Ìyábọ̀ Òjó èyí tá kó tí wọ́n sún kàn òun náà ni àá èyí tá tún jí rí lórí ẹ̀rọ ayélujára kí nìkan tí mo wá rí gbogbo náà la mọ gbajúgbajà olórin kan ńgbà kan rí ńgbà kan MC Galaxy àti etí náà sà òṣèré làwọn náà gbajúgbajà òṣèré ni kọ̀mẹ́jà ni wọn adẹ́rìnpòṣónú wọn máa ń dẹ́rìnpò àwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára ìyẹn ti Instagram wọn dẹ̀ máa ń ṣe àwọn sinimá onígẹ̀ẹ́sì ibẹ̀ láti máa ń bá wọn àmọ́ kí nìkan tó wá ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pàtó ẹ̀gbọ́n mi sórí yìí ó fẹ̀ ó jìn ó tóbi ẹ̀gbọ́n mi ó fẹ̀ ó jí o tóbi. ẹ jẹ́ ìjókòó kí n gbọ́ dáadáa. ẹ jókòó dáadáa ẹ ṣe fìlà yín dáadáa òfófó ló máa ló máa fẹ́ ṣe báyìí wàá na ẹnu báyìí kó fẹ́ lọ gbọ́ wọ́n á kàn kó pàdé ẹni kólà bójú ẹ̀ ṣe máa wúwa léèrè ewu la tún ní gbọ́. ẹ wò màá sọ ilé ìkẹ́ tẹ́tí mi jù bẹ́ẹ̀ lọ màá sọ ẹ ṣáà mọ MC Galaxy ẹ MC Galaxy pẹkẹpẹkẹ ọmọ wa náà ni ọmọ yìí ni ẹ̀yin náà lè máa níwọ ọmọ bẹ́ẹ̀ MC Galaxy wà lọ sórí ayélujára ẹ jọ pé ó ní wọn lẹ́nujọ́ mẹ́ta ìkó tọ́ọ̀pù mọ́ ẹ gẹ́ẹ̀tì kò dàbí ti tẹ́lẹ̀ so àwọn èèyàn really wo ọ̀dọ́ wọn for now ibi tó wá èmi rò pé ohun tí mo rò níbẹ̀ ẹ má tẹ̀jẹ̀ sọ ohun tí mo rò ọ̀fọ́fọ́ ọ̀bẹ ní pẹ́ẹ́m tí káláṣí wá wá sórí ẹ̀rọ ayélujára wọ́n ní wípé àwọn máa ṣe live video torọ́ níbẹ̀ àwọn èèyàn ṣe máa ṣe live video lórí ẹ̀rọ ayélujára ẹ̀gbọ́n mi mọ̀ pé ẹ̀jà ń ti ẹ̀ mọ̀ WhatsApp àwọn èèyàn máa ń ṣe live video live video yẹn tá a bá ti click ẹ gbogbo ayé ló wọn máa rí àwọn followers yẹn máa rí nǹkan tẹ́ ẹ ṣe owó akọ́síbẹ̀ oní tó bá di Go báyìí báyìí báyìí wọ́n fẹ́ lọ live fún pé obìnrin tó bá ti lè bọ́ra sí òò o máa fún wọn ní fifty thousand ọ̀rọ̀ yẹn ń rùn létí. Ah, ibo láyé ìtì ẹ̀ wá ń lọ. ẹ̀yin náà rí ẹ̀gbọ́n mi. Ah, ibo láyé ì ń lọ kéèyàn tó dẹ̀ mọ̀ pé gbajúgbajà ní òṣèré ni ọdún gbogbo eh, ayé mọ̀ eh. tó wá sọ pé o fẹ́ ṣe live video tún bóyá máa máa wò eh. wípé dé obìnrin tó bá ti bọ́ra ẹ̀ sí o hmm. ẹ kí nìkan tó fẹ́ gbà ń bẹ̀. kí ló fẹ́ gbà ń bẹ̀ kí ló fẹ́ gbà ń bẹ̀ gangan gangan. chief fame ṣé ẹjọ lọ school ni àbí. Ah, mi ò mọ rí o àjọ lọ school ẹ̀gbọ́n mi mo wá ń tẹsán ẹ tẹ tí gbọn kọkọ etí yín ti ń yọpin so bí mo ṣe ń bọ̀rọ̀ lọ ẹ̀gbọ́n mi. mo mo mo mo mo irú tó bá mọ̀ pé o fẹ́ sọ̀rọ̀ o fẹ́ ṣe òfófó ṣe òfófó ẹ kó dá dúró mo rọrùn tó máa sọ síbi tó mi lè wọ́n gbàdúrà fún ẹ. ẹ má bínú ẹ pẹ̀lẹ́ so lára kan ṣe ẹ̀gbọ́n mi kò pẹ́ kò jìnnà ìgbà tó wá àsìkò live video wá pé ní kó tó dìgbà tí live video máa ṣẹlẹ̀ ní etí náà sir actress tí mò ń sọ fún yìí ti kọ́ síbẹ̀ pé òun máa go live o òun máa go nude lórí Instagram òun máa bọ́ra òun sí o MT Gayọ̀ sí ni ó díẹ̀ ó rò pé kò lè ṣe ń tòótọ́ mm-hmm. and lákòótán kí n kọ́kọ́ sáré jẹ́ yín sí i lẹ́nu jọ́ láti ń gbọ́ pé tínà sànà ọkọ̀ ẹ̀ṣẹ̀ fi sílẹ̀ ni ó ń go through depression ó ń go through oríṣiríṣi inú ẹ̀ odò ó ń ronú tó kọ́kọ́ fi ilẹ̀ tí eh, kí n àbúrà sí òní Instagram ní tọ́kàn. ìrònú tí ọkọ tó ń ronú lé lórí ni wípé ó dàpọ̀ pọ̀ ẹ̀ máa ń nà ọ́ gbogbo ẹ̀ márèjì tó wà tẹ́lẹ̀ ó ṣe márèjì tó wà àwọn kan tó kọ síta lèmi ń sọ fún yín àmọ́ mc galaxy accept live video etí náà sá o àwọn méjì bá bẹ̀rẹ̀ live video yìí adẹ̀rí lórí live video yẹn wípé etí náà sá mu ọtí torí náà inú ẹ̀ ò dùn ọmọ yẹn ti mọtí ìgbà tó dẹ̀ máa mọtí tá a máa rí lọ rí bọ̀ ló bá sọ fẹ́ẹ́ galaxy pé òun fẹ́ it's friday night o àìní ìyálẹ̀ ẹjọ́ ni nǹkan kan pé so òun fẹ́ go nude lẹ́yìn tí galaxy bá ṣe báyìí. kí ni jẹ́ go nude àwọn kan ò gbọ́n tó ń sọ jàre. òun fẹ́ bẹ̀rẹ̀ sí òun náà lẹ gbé bí ẹni gbangba ọtí. sóbọ sóbọ sóbọ. jẹjẹ jẹjẹ ṣẹbẹ ibẹ lẹ ti máa rí yín kẹpanudé jọ ọ bí mo ṣe ń sọ lọ ọ̀rọ̀ yìí kà mí lára o bí mo ṣe ń sọ lọ kò pákó jìnnà ló bá lóun mọ bọ́ra sí o lẹ́ntì kẹ́lẹ́sì náà bá sọ pé a ah, sẹ̀lẹ́bù làwọn méjèèjì o ọ̀rẹ́ jọ làwọn méjèèjì o ní yẹntì kẹ́lẹ́sì bá sọ fún etinasa pé ẹ eh, a ah, ló bá ń porúkọ pé etinasa etinasa ìyẹn ló máa go nude pé òun máa bọ́ra òun sí ọ̀wọ́ àtúrọ̀ òun lòun lára òun lẹ́yìn tó ti ronú tí ò tẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bí ohun tá a rí kà lórí ẹ̀rọ ìwọ́dẹ̀ lè sọ pé kò mọ tí ń ṣe ká tó sọ̀rọ̀ ká tó lajú. ìwọ ti gbàgbé pé nǹkan tó wà nínú èèyàn lọ ti ń pa èèyàn mọ́. ẹ̀gbọ́n mi ibi tí gist wà ní wípé etí náà ṣàbọ̀ṣọ ó bọ́ṣọ ó bọ́ aṣọ yìí. ó bọ́ aṣọ. ó bọ́ ní kété tó wọ́n bu aṣọ gẹ́gẹ́ eh. bí ẹni tó ṣe live video ṣe bóyá kó kọ́ọ̀tì ni kò bọ̀ sí ọ̀rẹ́ ẹni tí gálásì ò kọ́ọ̀tì o live video yẹn lọ bẹ́ẹ̀ gbogbo ayé lórí gbogbo èèyàn ló wò ó <laughs> ní wọ́n wo live video kò kọ́ọ̀tì oníkó kọ́ọ̀tì nígbà tí ṣe Mr Bigz kó kọ́ọ̀tì kọ́ọ̀tà kọ́ọ̀tì ni òun <laughs> ni kò kọ́ọ̀tì àwọn èèyàn wá jáde àwọn èèyàn ibi tí òfófó bẹ̀ wá wà ní pé ẹjọ́ inú ẹ̀ bá mi wò àwọn èèyàn wá jáde wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Sems Lively pé MC Galaxy sorry lẹ́bì má bínú MC Galaxy àwọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wípé àá ọ̀rẹ́ máa ń ọ̀rẹ́ máa ń cover àá ó máa ń bu àṣírí ọ̀rẹ́ nígbà tó yẹ kó ti go life. bẹ́ẹ̀ yẹn tó ti go tó ti bọ́ra sí òṣè kò yẹ kó kọ́ ọ̀tí olórí olórí òwá fílẹ̀ òun fi ọ̀rẹ́ oh olórí oh olórí ẹjọ́ òun jẹ́ ti ara ẹni ká mọ̀ mọ̀ dá MC Galaxy ẹ má fọkùn sí mi lọ́rùn ẹ̀wọ̀n MC Galaxy ọ̀ ẹ̀mṣọ́ MC Galaxy àbí kí lóòótọ́ ó kì í sọ pé ara oko lèmi mi gẹ́fìlà àbí ara oko mo gbà ṣé ìgbà tó jẹ́ pẹ̀lú mọ̀ká tí yẹn bá tiẹ̀ ní pẹpẹ kan tó láwọn oore ọ̀fẹ́ kan táwọn ayé mú ẹ̀ tó bá fẹ́ lo èmi rò ṣé dandan kan ní káwọn èèyàn bọ́ síta pé ó máa bọ́ra ọmọbìnrin máa bọ́ra wọn tí ò ní. kó tẹ̀ máa jẹ tí náà sà. kó tẹ̀ yọkọ tí àǹtí tí wọ́n sọ pé ìrònú ni kíníkan kíníkan ṣé ń dọ́dà náà ní kí wọ́n pé ókè ọ̀rẹ́ jọrẹ ọ̀rọ̀ àjọra èwo ni pé ó dìbà téèyàn bá tó bọ́ra eh, fifty thousand. Ah, fifty thousand. àwa sẹlẹ̀bù ẹ jẹ́ ká máa rántí ah. pé àwòkọ́ṣe relé ẹ̀ka máa ah, jẹ́ o fifty thousand naira ṣé MC Galaxy ṣó encourage àwọn èèyàn ni àwọn ọ̀dọ́ ni lórí kí ni. dona àti eh? bí obìnrin òun náà àti bí obìnrin yẹn. èmi ò tiẹ̀ mọ fúnra ẹ̀. ọmọ ọmọ níyàwó obìnrin o. mi ò tiẹ̀ fẹ́ mọ̀. obe obìnrin ló máa bí o. lórí tó ṣe yẹn yẹ̀yẹ̀ o ìtara obìnrin ni mo ṣe débẹ̀ òkùnkàn mi o mi ò mọ kọ́kọ́ pa ẹ̀ mi ò sọ́ra mi lókùn lọ́rọ̀ ẹ̀sẹ̀ àmọ́ ohun tó ṣe yẹn burú jáì kéèyàn máa fifty thousand tó jẹ́ celeb kó máa fifty thousand láwọn ah, ah, obìnrin pé wọ́n ah, bọ́ṣọ sí lórí live video lórí kíni. ó yẹ kí ní kí fóònù yẹn lánàá ni. dóná ṣé MC Galaxy àbí ṣé kò lọ́rẹ̀ẹ́ tó jẹ́ bá sójà mi. ó ti tọ́jọ́ gbẹ́bọ̀ ohun tí máa gbé wá fún yín á ní kìmí á kìmí á tún ní wéètì mi nọrùn bí nǹkan mi ò mọ tó fẹ́ sọ. ẹ má wàá jẹ́ kó yà yín tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn tẹ́ bá rí tó plaster ojú kan tó ṣe báyìí tó gbọ́wọ́ kọ́rùn èmi kan mo sí mẹ́ mo ń sọ gbọ́jọ́ kan sí ń bọ̀ tó jẹ́ pé wàá lọ nẹnu báyìí bó fẹ́ lọ gbé borùn wàá nẹnu báyìí wàá gbé padà ìkòlà gbó máa ṣe wà nílé mèrè tí máa máa sọ ìbí mi ló wá sí òfófó. èèmọ̀ yín ìmọ̀ kí mo kò máa gbọ́dọ̀ jọ. èyí ti jọ. èyí kẹ́tẹ́kẹ́tẹ́ kò lè dúró. kẹ́tẹ́kẹ́tẹ́ ti dúró. ẹnikẹ́ni tó bá dẹrùn ọ̀rọ̀ ni ó forí ara rẹ̀ gbé torí olúwa ni mo bá dúró. ibi wọn ló ń sọ òfófó káàkiri. ẹ̀yin lẹ máa lẹ ẹ̀yin lẹ máa lẹ. ẹ wo ṣe é rí gbogbo tá a ṣe torí ẹjọ́ ẹ̀wọ́ ẹ̀kọ́ la ṣe wà ń bí o gbogbo tẹ́yìn tán lè ṣe yín kí ayé lè mọ́ kó lè mọ tẹ́ǹtà kí ajé lè máa gbogbo ayé làwa ṣe wà ń bí torí ọlọ́run gbogbo ẹ gbogbo ti ń bá kiri ọ̀yìn ọkàn mi ṣé ẹni lórí ètò yìí gbogbo tẹ́ǹtà pátápátá la máa jẹ́ kí ayé mọ̀ pa ẹ̀ ọlọ́run ẹ má ta o. Ah! oh god ẹ mà ta o. ẹ mà ta o. Ah, àtàbàtúbú wọn mà ta o ah, àtàbàtúbú wọn mà ta o wọn pa. gbóòórùn ẹ o kí lélẹ̀. oorun yan. tó bá tún lọ́mi láṣọ bẹ́ẹ̀ máa dá padà fún ẹ. àwa nọ́mbà twenty two coca street off orimolade bus stop college road nílùú ọgbà kẹgbẹ gbogbo ìpolówó yín wá ẹ̀yin tí ẹ ń pè mí pé wọn là ṣe mọ size aṣọ yín ẹ bá mi sọ̀rọ̀ lórí instagram ẹ bá mi sọ̀rọ̀ lórí page mi ẹ bá mi sọ̀rọ̀ lórí facebook máa fún yín ní nọ́mbà mi ní ìsìn tẹ máa pèsè zero eight zero six 7203937 08067203937 ẹ̀yin tẹ́ fẹ́ daṣọ fún wa ẹ̀yin iléeṣẹ́ aṣaralóge tẹ́ fẹ́ gbé máníkìú yín àbí sísá kù yín wá síbí kẹmọrú nǹkan tẹ́ ìran iléeṣẹ́ yín gbogbo ẹ̀ pátápátá la máa bá yín ṣe olórí olórí jẹ́ mọ̀ kó wọ́n náà mọ̀ sí ní dáhùn sọ pé kì í ṣe òfófó nìkan ló wáyé wá sọ ẹjọ́ jẹ́ gbogbo ẹ̀ lólùfẹ́ ọ̀pá ọ̀sà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé abala ìjẹ́ ti gbọ́ ní abala tẹ́ ti máa ń rí mi àti ẹ̀gbọ́n mi níbi tá a ti máa ń dá lóòótọ́ mi ò ní choice láti pọ̀ wọ́n lẹ́gbọ́n mi bọ̀ tẹ́ bá tún wò dáadáa ẹ̀ rí i pé mi ò lẹ́gbọ́n oṣù mo dá dúró mo bọ́ lọ́n dúró lórúkọ mi. anyways ẹgbẹ́ gbogbo polówó yín wá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún gbogbo yín tẹ́ bá fẹ́ dáṣọ sí wa lọ́rùn pátápátá èmi tún máa wá tẹ̀mọ́ yín létí wípé gbogbo ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ní ẹwọ anywhere in the world tẹ́ bá fẹ́ bóyá yín ṣẹ̀ṣẹ̀ sí company yín ni bóyá ṣẹ̀dá lè ṣẹlẹ̀ ni ẹ wá wò wípé ẹ fẹ́ kí lè ṣe Orísun káwọn èèyàn rí bí company yìí ṣe rí bẹ́ẹ̀ ṣe ń produce ni bẹ́ẹ̀ ṣe ń ṣeṣẹ́ yín ni àwọn nǹkan tẹ́ ẹ̀ ń gbẹ́ ń bẹ̀ bóyá fashion house náà ni ẹ fẹ́ wọ́n pé òkè ẹ̀ lè gbé mannequin wá síbí báyìí ó wà stress fún yín jù àbí wọn ní gbogbo styles tẹ ní pátápátá ẹ wá fẹ́ ká gbé kámẹ́rà wá ká gbé wá báyìí kí ló ṣe wá tà àti ìdè bẹ́ẹ̀ ẹ wo omi ni wá àwọn òkín bẹ́nikẹ́ni ṣọ̀tá ibi tí a bá fẹ́ ká dé àmàdé bẹ̀ ẹ̀bẹ̀ kan ni mo kàn máa bẹ̀yìn ẹ̀bẹ̀ yẹn náà ni wípé tá a bá dé bẹ̀ ẹ fún oúnjẹ lọ mí ẹ má fi lọ ẹ̀gbọ́n mi torí pé kí ni ẹ̀gbọ́n mi ti wà náà àwẹ̀ biribiri biribiri yẹn ó di twenty ten kò tó twenty twenty. ọlọ́run má yẹ ká ní problem pé ẹ fi oúnjẹ lọ ẹ fi lọ ẹ̀gbọ́n <laughs> ọlọ́run má yẹ ká ní problem a ní problem. ọ̀rẹ́ kọ sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two eight seven eight six zero zero hmm. five lẹ́ẹ̀kan sí zero eight zero two eight seven eight six zero hmm. zero five bá ṣe wá ń lọlé ìdùnnú àti ayọ̀ ẹ òun náà ní ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ at olórí olúwakẹ́mi ni lórí instagram àdùn mi mo lọ́ọ̀bù yín gan mo lọ́ọ̀bù yín ju bẹ́ẹ̀ gbọ́n mi ṣe lọ́ọ̀bù yín lọ. ẹ tẹ̀lé àtàbàtúbù abẹ́rẹ́ orin lórí facebook page mi ni kẹ́ like tàbí kẹ́ tẹ̀lé at àtàbàtúbù lórí instagram lórí ọ̀rọ̀ olóúnjẹ tá à ń sọ ẹlẹ́kùn kókó gọ́gọ́ nìyẹn mo fi ọlọ́run bẹ̀ tẹ́ bá fi oúnjẹ lọ wá ó ń pè é ṣùgbọ́n pọ̀ ẹ fi lóhun nìkan ọlọ́mọ ẹ̀ka ní problem. ẹ̀gbọ́n mi ẹ ti láì kó oúnjẹ jù. máa gbà máa gbà máa gbà máa máa máa máa máa máa máa bá mi máa bá mi gbẹgbẹgbẹ mo ẹgbẹ́ mo ń ṣe ni. eyín tó yọjọ ẹ̀ máa fọ́nlá gbà ọmọ jẹ́.